الحمد لله الذي جعل لخلق الحسنة من الإيمان به والصلاة والسلام على أتمان الأكملان على خير الناس خلقا نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن الإسلام جاء بتحسين العلاقة بين العبد وخالقه وبين المخلوق والمخلوق والغاية من خلق الإنسان هي توحيد الله عز وجل قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وكذلك من الغاية عباد الله الغاية من بعثة الرسول صلى الله عليه وسلم اقتداء الرسول في مكارم الأخلاق قال الرسول صلى الله عليه وسلم بعثت لتمام مكارم الأخلاق نسأل الله عز وجل يجعلني وإياكم من المقتدين بالرسول ظاهرا وباطنا إنه على ذلك قدير أدفع لدى الله وباوة الله وباتي أدفع فن الله باتي وشي ìwàdáadáa ó ṣe ní àmì ìgbàgbọ́sí ọlọ́run bá ti dá níwàá ẹ lè mọ̀ pé onítọ̀hún ti gbọ́ ọlọ́run ọba aláàgbọ́ ìgbàgbọ́ yóò máa jẹ jáde látara àwà ọlọ́run ọba aláà ó fẹ́ tún wá ṣe ó wá so ọ̀pọ̀lọpọ̀ àwọn àwà dáadáa ó so mọ́ ìgbàgbọ́ ìpẹ́ni tó bá mọ̀ pé òun gbà òun gbọ́ o báyìí ni kó máa ṣe ìwà báyìí ni kó máa wò. ọlọ́run ọba aláàtí yọpa wá láṣẹ tó ní kátúnra wá ṣe kádà níwà nítorí oríire táwa náà rí ń bẹ̀ láyé àti lọ́run kọ́lọ́mọ́sà tó ní kọ̀ọ̀kan wá ṣe jù báyìí lọ adúpẹ́ fọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad ọba gbogbo àwọn ará ilé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kò sí ọba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lódodo lẹ́yìn Allah anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádọ́lá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba wa ẹjá lékún níbẹ̀rù ọlọ́run ọba wa kálọ̀ lè máa pé Islam ẹ̀sìn kan ni tí ó wá ṣe àtúnṣe láàrin àwa àti ọlọ́run ọba wa ká ṣe dáadáa sọ́lọ́run ẹgẹ́ bọ́lọ́ náà sì ṣe dáadáa sí wa lẹ́yìn náà ẹ̀sìn tó tún wá ṣe àtúnṣe láàrin àwa ẹ̀dá ká gbìyànjú ká máa ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn a máa wùwà dáadáa a máa bá àwọn èèyàn lò dáadáa ká jẹ́ oníwà rere táwọn èèyàn máa ròyìn wa pẹ̀lú ìwà dáadáa ìdí pàtàkì tọ́lọ́run ọba aláàfin fi dá wa ọlọ́run ṣàlàyé ẹ̀ ìdí pàtàkì tọ́lọ́run rárá ànábì wálé ayé sallallahu alaihi wasallam ànábì ṣàlàyé ọlọ́run ni wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọlọ́run ni ìdáyín fún kankan lẹ́yìn kẹwàá sùn mí ànábì ni bu'istu li tamami makarim al-akhlaq ànábì ni wọ́n gbé mi dìde fún yín wọ́n gbé mi dìde kí n wá kọ́ yín ní ìwà rere wọ́n gbé ànábì dìde nítorí káwá sẹ̀sìn wọ́n sì gbé ànábì dìde nítorí ìwà ó lè yọ wá kó nu ẹ̀sìn ó lè yẹ̀sìn kó nu wà ká máa pé àkáfíwà kẹ́sìn wọ́n fi ń ṣe wáàsí fún wa ni bẹ́ẹ̀ bá ti níwà kò lẹ́sìn bẹ́ẹ̀ bá ti níwà kò ní ẹ̀sìn ìbádọ́lá ẹ̀yàn rúṣin ọlọ́run ọba wa ká máa lọ lè bẹ́ ọlọ́run ọba kọ́lọ́run tún wa ṣe ṣé tó bá ti níwà ọ gbọ́dọ̀ sọ fún wa kó bẹ̀rù ọlọ́run torí bẹ̀rù ọlọ́run ọba àmì tá a fi mà òun náà ní kí wàá rẹ ọ̀dà ẹni bá bẹ̀rù ọlọ́run ọba kò ní ṣàbòsí fáwọn èèyàn ẹni bá bẹ̀rù ọlọ́run ọba kò ní parọ́ máwọn èèyàn ẹni bá bẹ̀rù ọlọ́run ọba kò ní pa òbí ẹ̀ lẹ́kún kò ní máa da òbí ẹ̀ láàmú ẹni bá bẹ̀rù ọlọ́run ọba kò ní jákun ẹbí ẹni bá bẹ̀rù ọlọ́run ọba kò ní sábúrú sí níbọ̀ kan ní gbọ́n tán bá gbé ní bá bẹ̀rù ọlọ́wọ́n ọba èyí ní yan ọkọ ẹ̀ jẹ èyí ní sábòsí fọkọ ẹ̀ ní bá bẹ̀rù ọlọ́wọ́n ọba èyí ní sábòsí fún ìyàwó ẹ̀ ní bá bẹ̀rù ọlọ́wọ́n ọba èyàn tọ́jú ọmọ èyàn máa ṣe dáadáa àárín ọmọ ìyá ẹ̀sìn ò ní bàjẹ́ ní ìbá ti bẹ̀rù ọlọ́run kí ni ba àárín ọmọ ìyá ẹ̀sìn jẹ́ ìwà ìwàkiwà àwọn tọ́jọ́ ń ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni kan bá ti bẹ̀rẹ̀ sí wàkíwà wọ́n dẹ̀ fúnra wọn distance wọ́n níjọ ṣe mọ́ dáadáa tí ń pa wọ́n pọ̀ ìwọ̀n nípa wọ́n pọ̀ wọ́n látara wà bó ló ṣe ní wọ́n ń ṣe lọ́wọ́n bá láì níwà báwo ló ṣe sọ pé ìwọ́n fẹ́ gbádùn ayé láì níwà báwo ló ṣe fẹ́ ráǹfààní lára àwọn èèyàn láì níwà báwo ni o ṣe fẹ́ ní o ṣe fẹ́ maintain customers rẹ níbi iṣẹ́ láì níwà àwọn tí Ọlọ́run ló sábàbí oore fún ọ báwo ni o sì fẹ́ máa kọ̀ntínú lérí dáadáa tó ń rí lára wọn láì níwà báwo ló sì fẹ́ kó ìyànjọ láì níwà báwo ló sì fẹ́ pẹ́ níbi iṣẹ́ láì níwà báwo ló sì fẹ́ sórí ire gan láì níwà. ilé ayé tó ń gbé gan ò lè rọrùn fún ọ tó bá níwà ẹni wọn bẹ́ẹ̀ ń jẹ́ ilé ayé kó lè tún wà rẹ̀ sẹ̀ tó bá ti láàkì ẹ bèèvọ̀ ìwà rẹ̀ ó lè ẹ̀jọ́ ilẹ̀ ayé wọn tó ti mọ́lé kí ló mú wọn tó fi dẹni àtìmọ́lé ìwàkiwà ó wà wọn táwọn yẹn pàtì tí wọn dá sí wọn máa torí kí ni ìwàkiwà ọ̀pọ̀ ìṣẹ́ àtòsí tí ẹlòmíì ń bá ilé ní kò sí nǹkan kan ìwà ní ibi wọ́n ti ń gbóore fún ti bàbẹ̀ jẹ́ ẹ̀dákùn torí tọ́lọ́mọba wa ẹ̀sìn wa yí ẹ̀sìn ìwà ni ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ànábì ní al-iman ànábì ní iman ìgbàgbọ́ ìgbàgbọ́ tẹ́ máa ń pẹ́ ìgbàgbọ́ yẹn pé àwa ni alul aqida tawhid ìgbàgbọ́ wa nígbàgbọ́ sọ́lọ́n sáà nẹ́bí àdígbàgbọ́ agẹsẹ̀bọ́ ayé sóòsà ọwá kù wà ànábì ní ẹ̀rí ìgbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀sọ̀bọ́n náà ṣọ́ọ́bá tábánikà máa ń pín pé ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni ànábì ní ìgbàgbọ́ tó dáa jù òun náà ni kéèyàn má ṣẹbọ sí ọlọ́run ọba òun ló tóbi jù òun ló ga jù kéèyàn má sin ẹlòmíì lẹ́yìn Allah kéèyàn má wàhánà lọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn Allah kéèyàn má gbára lẹ́lòmíì lẹ́yìn Allah ànábì ní eléyìí ni èyí tó ga jù ní ìgbàgbọ́ wà àdínáha ànábì léyìí tó kéré ń bẹ̀ tó wà nísàlẹ̀ ìgbàgbọ́ lòun náà o ìmáàtọ́tò làdá àni ni kéèyàn ó mú eh, nǹkan tó lè ṣàwọn èèyàn sùn tá kúrò lójú ọ̀nà ìgbàgbọ́ ni kéèyàn mú èso kò lójú ọ̀nà ìgbàgbọ́ ni kéèyàn mú ẹ̀gún kò lójú ọ̀nà ìgbàgbọ́ ni kéèyàn mú òkúta tó lè sa àwọn èèyàn sùn tákò lójú ọ̀nà ní ìbá ní iman ìtumọ̀ ni pé kò fẹ́ kí aburú ṣe àwọn tí wọ́n fẹ́ kọjá àwọn tó fẹ́ kọjá yẹn àwọn tí wọ́n mọ̀ rí ni ẹni tí wọ́n mú èso ẹ̀gún kò lójú ọ̀nà á ti rí i pé nínú fámìlì rẹ̀ kò ní saburú sí wọn ẹni tí ó fẹ́ kaburú ọkàn tí kàn kọjá a rí pé taba délé kò ní káboro ṣèyàwó ẹ̀ ẹni tí ń sèyàn lójú títì a rí pé abalọ̀lẹ̀ bí lọ́dọ̀ àwọn òbí ẹ̀ àwọn òbí rẹ̀ wọ́n ní rìpọ́tù ẹ̀ pé èèyàn burúkú ni èèyàn tí ò fẹ́ kí èso kó gún ẹni tí ń bọ̀ lójú ọ̀nà sọ̀rọ̀ pé ìmánì ànábì ní ìmánì ẹni bá ní ìmánì ní máa ń wù irúwà yẹn ẹni bá ní ìmánì ní máa wù ẹjẹ́ a máa chẹ́kẹ̀ ara wa ṣé ayé tó wà yìí ṣé ọ̀jẹ́ ìnira fáwọn èèyàn táwọn èèyàn máa sunkún nípasẹ̀ rẹ̀ táwọn èèyàn mọ ké nípasẹ̀ rẹ̀ táwọn èèyàn mọ mí kalẹ̀ tán bá rí ọ pé ha ọba ti ń lọ yẹn a ah, ó ṣe àgbákò báyìí fún ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa lọ́kùnrin wa lóbìnrin wa alhamdulillah àṣẹbọmọ ọ̀pọ̀lọpọ̀ wa àṣògùnmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa alhamdulillah gbogbo àwọn súnà nábì à ń ṣe à ń bóra à ń borí à ń bojú gbogbo ọ̀pọ̀lọpọ̀ à ń kírun jàmá wákàtí márùn-ún à ń gbàwẹ̀ à ń ṣe tààjù di yanka koran wájú ẹlòmíì ti dí páàdì fún sùjúdù àmọ́ kò ṣe bá lò nínú wà kí láǹfààní ìrun tó ń kí. ọlọ́mọṣà tún ẹni kọ̀ọ̀kan wá sí o anabi wa muhammad sallam anabi wa mabẹ́ lọ́n pé allahumma kama hasan ta kọ́líkì bó ṣe dá mi dá tí mo dá yìí tí mo dùn wò yìí fahasin kọ́líkì wọ́n sàjíwà mi ọ́ dáa ju bí mo ṣe dá lọ anabi sallallahu alayhi wa sallam Allahumma nabi ani kama hasanta khaliki bó ṣe dá mi tí mo dùn wò lọ́mọlúwàbí hassan khuliki mọ́sà jíwà mi ó dáa ju bó ṣe dá mi lọ tó mi ṣe níwà torí bí ìwàlẹ́wà ọmọ ya bó ṣe òkè aṣọ fìtì ẹ tó bó ṣe òkè ọrí ààyè tó tó bá ti níwà àwọn ọmọ rí wọn máa pò sẹ́yìn tó sí ń lọ sẹ́yìn ah, lára ẹ̀ ọlọ́mọba alákọ̀ọ́mọṣà tún wọ́n sí الحمد لله في الكمال والجمال والصلاة والسلام على أتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله عباد الله يا رسول الله وباوة أدوكم فون الله وباوا باتوكم جلو ìkẹ́ ọlọ́run ọlọ́run الله bá nẹ́bùwà Muhammad sallam àti gbogbo àwọn aráàlẹ́ àtàwọn sàábì àti gbogbo àwọn ẹni rẹ̀ ajẹ́rìí pé kọ̀sọ́bà tó yẹ ká sí tó sì lẹ́tọ̀ọ́sẹ̀ sàn wà lẹ́yìn ọlọ́run ànẹ́bùwà Muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádọ́lá ẹ̀yàn rúṣin ọlọ́run ọba wa anábì wa muhammad sallallahu alaihi wasallam anábì ni wal haya'u anábì ni wal haya'u shu'batun min al-iman anábì ni ẹ̀wárí ìtìjú kéèyàn ní ìtìjú anábì ni ìdá kan lòun náà nínú gbàgbọ́ ìyẹn tí o bá ti ní ìtìjú ìtìbẹ́ni pé ìmánì rẹ̀ ò pé ò máa sọ pé wọ́n ní ìmánì torí pé tó ní ìmánì wà ní ìtìjú ìyá máa ma yìí nítìjú látara ọ̀rọ̀ tí yẹn sọ pé lágbájá yìí ò nítìjú ẹgbẹ́ bá bẹ́ẹ̀ ní bá sọ̀rọ̀ fi ṣe ń sọ̀rọ̀ lágbájá yìí ò nítìjú ẹgbẹ́ ìyá rẹ̀ ní bá sọ̀rọ̀ ẹ wà níbì kan àgbàlagbà ń ń rọrìn kò sáàyè mọ́ ò lè dìde tó ọjọ́ dọ̀ ò lè dìde fún bàbá arúgbó àbí ìyá arúgbó ojú ò sì tì ọ pé ìyá yẹn dúró bàbá yẹn dúró tí ọba ti sítìjú oyé ọkùnrin yóò máa ṣàbòsí fún ìyàwó ẹ̀ àwọn àna rẹ̀ ó pé kò ní dáhùn àwọn tó bẹ̀ nígbà tó fẹ́ fẹ́yàwó tí ń lọ tí ń bọ̀ nígbà òdílẹ̀ tán kọ̀ dá wọn lóhùn mọ́ tí ọba ti sí àyà tí ọba ti sí ìtìjú obìnrin ò ní ọ̀nà ọkọ ẹ̀ ò ní ọ̀nà ẹ̀ torí kò sí ìtìjú mọ́ tí ọba ti sí ìtìjú èèyàn ò ní tọ́jú òbí ẹ̀ ànábì ní alhayahu khairu kulluhu sallallahu alaihi wasallam ànábì ní gbogbo rẹ̀ o ti pari sínú kéèyàn ní tìjú ẹni ọba ó bá ní tìjú kò ń lù yàn jìbìtì torí tó ti pé padà mú ọ ọmọ <laughs> pé ó kọ̀ padà jáde sáyé ẹni ní ń disrespect àwọn èèyàn ẹni wọn bá kò ní ìtìjú yẹn ìmánì lòun ló ṣe jẹ́ pé àwọn afáwọn ọmọ sọ pé àkàlákù dàkílàtún fi musamman iman wọ́n ní gbogbo àwọn àwà tó dá ìwà rere yẹn wọ́n ní ó ti wà nínú péyàn nígbàgbọ́ péyàn bá nígbàgbọ́ èèyàn ní ríṣe anábíwá muhammad sallam anábí ní akimalu limomi nínà imana anábí lẹni tí imani rẹ pé jù láàrin ahsanu khuluqa òun náà lẹni tí wà rẹ da jù láàrin anábí ní wallahi la anábí ní kò nígbàgbọ́ níkan pariwo ní ìgbàgbọ́ rò pé nìtumẹ̀ wàláhì la yómin ànábì ní kò nígbàgbọ́ kí ilà máa ń ya Rasulullah àwọn sàábà ní ta lọ ń sọ pé kò nígbàgbọ́ yẹn wípé kò nígbàgbọ́ ànábì ní alẹ́ ti láyà amánu jaruhu bawa ikọ̀ òun náà làwọn tó jẹ́ pé àwọn tí wọ́n jọ ń gbé wọn ò fọkàn balẹ̀ sí i látara iṣẹ́ burúkú tí máa ń ṣe ìwà burúkú tí máa ń wù bóyá àwọn tó jọ ń gbé tó jọ ń gbé nínú company àbáwọn tí wọ́n jọ ń gbé nínú street àbáwọn tí wọ́n jọ ń gbé tí wọ́n bá ti rí báyìí ọkàn wọn balẹ̀ ànábì ni ẹ̀yọ́ kò nínú àwọn onígbàgbọ́ onígbàgbọ́ wa ń bẹ́ẹ̀ bì kan àwọn èèyàn fẹ́ súnmọ́ tó bá fẹ́ súnmọ́ àwọn èèyàn inú àwọn èèyàn máa dùn onígbàgbọ́ bá ń bọ̀ wọ́n bá ń bọ̀ wá bá èèyàn dàn kan pọ̀ inú yóò dùn tóyìn bá fẹ́ lọ lè bá dàn kan pọ̀ ẹ̀mí yóò balẹ̀ ànábì lẹni tí àwọn oníbọ̀ tí wọ́n bá ti fọkàn balẹ̀ níbi iṣẹ́ aburú ẹ̀ ànábì Allahu ورسوله Ọlọ́run ọba àtànábì rẹ̀ yunadiyani الذين amanu bil iman wa yamuranihim Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àtànábì lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n pe olùgbàgbọ́ òdodo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe báyìí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe báyìí ẹ̀yin tẹ́ ti gbàgbọ́ ní Ọlọ́run ọba ẹ má gbàgbé ẹ máa ṣe báyìí ojúṣe yín ni gbogbo tí wọ́n pè wọ́n sí ẹ̀yọ́ wa jẹ́ ìwà Ọlọ́run àtàtẹ̀sá nísún títí tẹ́ fi gbà yọ̀ǹda ẹ kànlẹ̀kùn ẹ gbà yọ̀ǹda ẹ sálámà ẹ wà dúró kàn fi sọ fún yín pé ẹ wọlé ètò sálímù ala àlèhà kéde bí ọkàn délé òun lé ó sì sílẹ̀kùn ó sì wọlé ọlọ́run ni ìwàkiwà yẹn torí àwọn tó wà nínú ọmọ ìṣesí tí wọ́n wà kéde ìṣẹ̀lẹ̀ yìí lẹ́yìn tó bá kànlẹ̀kùn tán ọ wà sálámà tó bá sálámà tó wà dúró ọ máa retí ẹ wọlé tí wọ́n bá ní kọ́ wọlé ọ gbọ́dọ̀ wọlé wọ́n dà wọ́n gbọ́dọ̀ kọjú sí ojú ọ̀nà wọ́n fẹ́ wọlé nílé ọwọ́ kọjú sójú ọ̀nà òní kọjú ọwọ́ kẹgbẹ́ sójú ọ̀nà wọ́n máa wo bòmí torí bó ṣe kọjú yẹn wọ́n máa kékeré bá sílẹ̀kùn pàlọ́wọ̀n bẹ́ẹ̀ gbàgbọ́n ó sílẹ̀kùn báyìí gbogbo àṣírí inú ilé òdiri ẹnu ẹ̀dá ẹnu ẹ̀dá ìsìn ìbò <laughs> èèyàn díẹ̀ lẹ́nu rẹ̀ mọ́ ń bò tó bá láṣìírí ọmọ ìyá rẹ̀ ọlọ́run bá ní ìwà rere ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run ní yá ayọ̀ lẹ́dínà àmọ̀nù ọlọ́run bá ní ọ̀pẹ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo láàyè sàdù kọ́wùmù mi kọ́wùmù ẹnìkan ò gbọ́dọ̀ fẹ́nìkan sí yẹ̀yẹ́ láàrin yóò bóyá àdánwò tó bá àbí mistake tó ṣe ẹnìkan ò gbọ́dọ̀ fẹ́nìkan sí yẹ̀yẹ́ láàrin yóò asa an yakunu khayran ó lè jẹ́ pé níbẹ̀ tó bá sọ fọ́lọ́run ṣe nǹkan tọ́ba sípèlè yóò mú yín àyín tó nípò lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ tó bá sọ fọ́lọ́run ní ọlọ́run gbọ́ ọlọ́run ni ẹ má fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ nu ayé tẹ́ bá rí láìfi kan àbí ẹnìkan ó ṣe mistake kan àbí lágbájá àfàdáwò kan kan ẹ má da yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ àwọn olólọ́run pé tọ́lọ́run nìkan máa fà wọ́n yẹn sí yẹ̀yẹ́ àwọn olólọ́run pé yá ayọ́ lẹ́dí ní àmọ̀nà ẹ̀yin tẹ́ di ní man ẹ wo tí ń lọ lé social media lẹ́nu ẹ wo tá a rán ẹ wo táwọn yẹn rán á ta àwọn àfáà ẹ̀sìn ti sún àwọn èèyàn ọlọ́run ọba aláàkọ́mọ́sá tún wá ṣe o anábìwá muhammad sallam anábìwá man kana yu'minu billahi wal yawmil akhir anábìwá ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tó sì gbàjọ́ àlẹ́ kíá máa gbọ́ tó ní gbàgbọ́ falyaqul khayra aw liyasmut ọ̀rọ̀ dáadáa ni kó máa sọ tó bá mọ̀ pé wọn lọ́rọ̀ dáadáa mọ́ kó dákẹ́ mo ò free láti máa sọ tó bá wọ̀ yàrá náà free láti jòkó máa sọ ẹlòmíràn sọ̀rọ̀ míì kò ní lè dúró ti jọ́ kíá máa ibi ọ̀sọ̀ báyìí níjọ báyìí lásìkò báyìí fáwọn báyìí ọ̀yọ́ á dìfẹ̀ǹdẹ̀ oníkòsó ojú wọn wọn sọ lóun náà sọ ọ̀yá máa wọná lọ tọ́lá ọ̀rọ̀ tó sọ yẹn ò rí ìlú tó lè máa gbé information káàkiri ìgbìyànjú kọ wádìí ìjà kọ̀ǹfàṣùkùn bí ní báyìí fọ́tẹ́bẹ̀yẹ̀nù ọlọ́run bá aláàkọ́mọ́sàn mú wa dókọ́ lọ́n ṣàánú àmọ́jà fẹ́nu kọ́ wọn ká náà yóò mú níbi láwọlé yóò mú láàkiri àdẹ́bìnrin tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó nígbàgbọ́ lóòótọ́ àmì táfìmà fọ́lì yukrim dọ́ìfà fọ́mọ sàpọ́nlé àlejò àlejò tó jẹ́ bí àti ètò ìṣẹ́ bí kẹ́ máa pọ́n wọlé ọlọ́run ròyìn àwọn tí wọ́n máa náwó tí wọ́n ya ahun tí wọ́n máa ń ṣe sàárà yóò máa ná fún àwọn òbí ẹ̀ yóò máa ná fẹ́ bí yóò máa ná fún àwọn ará àdúgbò àwọn mùsùlùmí ẹgbẹ́ ọlọ́rẹ̀ ọlọ́run bá ní wọn mímọ rọ́sàkọ̀ náà hùn yóò fi kún ọlọ́run bá láwọn ẹni rẹ nínú tá fún wọn nínú ọ̀rọ̀ wọ́n máa ná ni wọ́n máa ná ni ọlọ́run ní wùlá ayé kan humul mu'minuna haqqan ọlọ́run láwọn yẹn gangan àwọn ní olùgbàgbọ́ òdodo <laughs> kí ni wọ́n ń ṣe tọ́lọ́run fi pè wọ́n lólùgbàgbọ́ òdodo ìwà ìwà kámọ́ ìyá ahun àwọn gan ọ̀tọ́jú rẹ̀ dégbò tí ọ̀tọ́jú ìyàwó àtọmọ dégbò tí ọ̀tọ́jú bàbá àtìyẹ òun gan fúnra ọ̀tọ́jú rẹ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń náyìn ọlọ́run ní àwọn oníwà rere nìyẹn o ọlọ́run wá fi mọ́ni ròyìn wọn ó ní ẹ̀rọ àwọn àwọn onímọ̀ ní lóòótọ́ àwọn tí wọ́n rọ́jú ṣèṣàrà tí wọ́n rọ́jú nánú tọ́lọ̀ fún wọn yóò mọ̀ ṣe wàhálà àwọn yẹ́dẹ̀ mọ̀ gbà lọ́wọ́ ẹ̀ yóò mọ̀ ṣe wàhálà àwọn yẹ́dẹ̀ mọ̀ gbà lọ́wọ́ ẹ̀ yóò mọ̀ ṣe wàhálà àwọn yẹ́dẹ̀ mọ̀ gbà lọ́wọ́ yóò pàjọ pàjọ pẹ̀lú ogun àti wàhálà àwọn yẹ́dẹ̀ mọ̀ gbà lọ́fẹ̀ẹ́ <laughs> ọlọ́wọ́n ni ulaika humul mu'minuna haqqan ọlọ́wọ́n ni àwọn olùgbàgbọ́ òdodo ni èyí tí ò bá ní ìmánì kò ní náà ìwọ́dọ̀ wa ná mọ̀ pé àwọn èèyàn òṣìṣẹ́ ní sọ pé oníwà tó bá ya hun gbogbo àwọn èèyàn táwọn èèyàn máa ń pín wọ́n dá wọ́n dá wọ́n dá àwọn tó lawọ́ ni ẹ lè lẹ́nìkan tó ya wọn káwọn èèyàn ló dá pé alájì yẹn dáadáa ni ẹ nígbọ́ <laughs> wọ́n ní ah, àyájà yẹn ó mú yẹn dáadáa ni ẹ lè gbọ́ tó bá ya hun látara bẹ́ẹ̀ ìwà ara ẹ̀sìn ni o ìwà gángan lẹ̀sìn ẹ̀sìn gángan ní ìwà kọ́lọ́mọ́sà tún wà wá ṣe o gbogbo àwọn wàkíwá ti wà nínú ayé ẹ̀mọ́ wo táwọn èèyàn ń ṣe nínú ayé o ìtọ́lọ́wọ́n bá ní kẹ́ máa ṣe ní kọ́ á ní kẹ́ máa wò ìtọ́lọ́wọ́n ní a ṣe yẹn lọ láti bọ̀ tán gbogbo èyí táwọn yẹn ń ṣe yẹn dẹ̀rù pé wọ́n ń jayé yẹn gbogbo àwọn wàkíwá yẹn ẹkún ní máa ń gbẹ̀yìn ẹ̀ àárẹ̀ ní máa ń gbẹ̀yìn ẹ̀ ẹ̀wọ̀n ní máa ń gbẹ̀yìn ẹ̀ ìbànújẹ́ depression gbogbo ẹ̀yin obìnrin ẹ̀ ẹ̀ lè túnra yín ṣe nílé ọkọ gbogbo àwọn ìwàkíwà táwọn yẹn máa ń wù yẹn má bá wọn wù ú wọ́n ní obìnrin wọ́n ní kò níwà olóhùn òmìnirí ọkọ wáyé àfẹ́lẹ́ wọn kọ̀ wálẹ̀ àtúnfẹ́lẹ́ wọn tó kọ̀ ọ́lẹ̀ àtúnfẹ́lẹ́ wọn kọ̀ ọ́lẹ̀ wọ́n ní ìwà ní òní wọ́n kún òmìnirí ọkọ wáyé bó lè fẹ́ gbélé ayé láì níwà bó lè fẹ́ jèrè àwọn ọmọ láì níwà bó bá ti níwà tọ́da àwọn ọmọ yóò máa kọ́ṣẹ́ náà gbogbo àtọ́ bá ti wù náà àwọn ọmọ yẹn wò ọlọ́run ọlọ́mọba aláàkọ́ wọlé àánú ẹ̀ àwọn ọ̀dọ́ wa ọlọ́mọsàbà ṣàtúnṣe wọn allahumma salli wa sallim ala al-bashir an-nadhir ọlọ́mọba kí anábì wa muhammad wọ́n bá sàlékún kẹrẹ̀ wọ́n sàlékún àánú rẹ̀ àtàwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ wọ́n àwọn olórí wa ọlọ́mọsàbà tún wọn ṣe allahumma yassir umura al-muslimina fi kulli makan fatih alayna abwab al-barakat wal khairat warham amwatana wa amwat